عن والديه الله عن والله لن أخشى الحياة وضيقها والله لن أخشى الحياة وضيقها والله لن أخشى الحياة وضيقها والله لن أخشى الحياة وضيقها ما دام لي فوق السماء رجاء ما دام لي فوق السماء رجاء ما دام لي فوق السماء رجاء ما دام لي فوق ما بين آمالي إلى تحقيقها ما بين آمالي إلى تحقيقها صدق اليقين وسجدة ودعاء صدق اليقين وسجدة ودعاء أرى بشارات السماء قريبة إن الشدائد بعدهن رخاء وغدا سيرتحل الظلام وينجلي ويشع من بين الضلوع ضياء والله لن أمشى الحياة وضيقها ما دام فوق السماء رجاء ما بين آمالي إلى تحقيقها بقل يقين وسجدة ودعاء káṣà náà lẹ́yìn ọgbọ́n ìṣòro ọ̀hún ti hàn lórílẹ̀ àrọ́ àrọ́ إن الشدائد بعدهن رخاء إن الشدائد بعدهن رخاء إن الشدائد بعدهن رخاء إن الشدائد بعدهن رخاء فغدا فيرتحل الظلام وينجلي ويشع من بين الضلوع ضياء ويشع من بين الضلوع ضياء ويشع من بين والله لن تخشى الحياة وبيقها والله ما دام لي فوق السماء رجاء ما دام لي فوق السماء رجاء ما دام لي فوق السماء رجاء torí pé bá iná ilà táhà bíi ìhà. اليقين وسجدة ودعاء صدق اليقين وسجدة ودعاء صدق اليقين وسجدة ودعاء صدق اليقين tó yẹ ká máa bá lọ nínú tí òjà máa bá lọ ní ajì pọ̀pọ̀ fún wa bẹ́ẹ̀ àgbẹ́kọ̀ ọmọ ìṣàrọ̀ bẹ́ẹ̀ àgbẹ́kọ̀ kí ló fà tí àfi bá lọ kí ó dàbí máa bá lọ àdìgbé tí ọbẹ̀ tó tẹ̀jú tó tẹ̀jú kábàbà jẹ́ ilẹ̀ àwọn tó gbọ́ ìta àjọ ń gbàdùgbò àwọn mùsùlùmí ibi ní ń sọ tẹ̀lé wọn lójú ọ̀rùn lọ́rùn wọn sá wọn láwọn ọmọ àjúwá láti lé ọlọ́run sì fi àmẹ́lé pẹ̀lú jò torí ẹlẹ́mọ̀ wò pé èwo là ń ṣe afá ní arọ̀ ìdúpẹ́ gbogbo ẹ̀dá bó ṣe dàntóòtọ́ ṣùgbọ́n àrọ́ bìṣàrọ́ ti sàmà mo rí àwọn ròdùnú àti sánmà kórì ìbátan ò ti súnmọ́ ṣé ọ̀páàsì ṣé èròbìn tó wọ̀ ní èròbìn tó wọ̀ ṣẹ́sẹ̀ rí ọ̀wọ̀ òkè ní orí ìjọ́tọ̀ mo rí ìdùnnú sánmà mo ti súnmọ́ mo sì mọ̀ pé tọ́bẹ̀ èdè pẹ́yẹ́ iná ṣàdá ìdà bàdà ó nà rọ̀kọ́ iná ṣàdá Gbogbo àwọn nǹkan tó lè pínú ìṣẹ̀mí èmi. Lẹ́yìn ìgbà tí àwọn ọ̀rọ̀ òdòdó súnmọ́ ìbáyé dé pẹ́rẹ́ báyìí, ó di rọrùn. Torí fágọ̀dẹ̀rùn ọ̀la tí ó jìnà yìí, ṣàyẹ̀rù tẹ̀hìnú rọ̀lá. ń jẹ̀lí, àárí mẹ́rí ti ń bẹ́lẹ̀ tí ó bá ní ṣáà lédè lárúbáwá kí nǹkọ́ wọ́n ní ṣáyà ṣáàdọ̀wò ìmọ̀lẹ̀ tán báyìí wọ́n wá máa ń lo lárúbáwá kan pẹ̀lú rẹ̀ tí wọ́n bá fẹ́ sọ páwọn èèyàn bára wọn sí wọ́n ilé ìdá jalastum shi'a ẹ sì jókòó sí afọ́ka báyìí ibẹ̀ ni wọ́n ti yọ aṣáà kí lá ń pè rẹ̀ inú ẹ́sìrìtì mọ́ tàbí wọ́n ṣíkùn lọ́gbọ́n lálẹ́ o nígbẹ́ ní dùlórí bèyàwó tó ń kálukú fẹ̀gbé kò sẹ́ tí mẹ́rin lọ́bá inú ọmọ nàbí alẹ́mọ̀ ọlọ́wọ̀dáwà báyìí gbogbo tí bá ń bẹ̀ ń bì àlérí ṣùgbọ́n ìmọ̀lẹ̀ dé ẹnìkẹ́ wọ́n rìn lọ́nà ìmọ̀lẹ̀ bí ọlọ́run ti fẹ́ta tí ọmọ rìn a jẹ́ di àlàfo ọwọ́ rẹ̀ níbi ẹ̀fà rẹ̀ síbi ọwọ́ rẹ̀ báyìí ti ń gbé yóò di ti ìrọ̀rùn ó bí pé ìmọ̀lẹ́ ọ̀pọ̀ká a máa wo ẹni tí ń bọ̀ báyìí a sì máa rí ìmọ̀lẹ̀ láti bi ẹ̀fán rẹ̀ ìtumọ̀ ní wípé kìí ṣe gbókùn ló ti máa rìn wallahi gbọ́fọ́lọ́ mbúra ọ̀ ajibọ̀fọ́ gbogbo àmọ́ fún ló wallahi gbọ́fọ́lọ́ mbúra lan akhsha lílé ìtẹ̀mí ń tí ọmọ dàbẹ́ pé àbẹ́yìn ọ̀gbàdò rí ni nígbà tí ìlànà fẹ́ sì jẹ́kọ. Títọ́kẹ́ yóò. Tí ń fi iṣu mu gàrí. Ọ̀lọ̀ àwà lẹ́wọ̀ jẹta ọ̀rọ̀. Ó jẹ ọmọ ọjọ́, yóò fẹ́ gírí ní ilé. Kí n di búrẹ́dì ìjègbò? Ọláì, ẹ̀sọ́ bá ti pọ̀ bí gbàbọ̀ kù lówó lánàá àárín lánàá. Tí ilé bẹ̀rù ayé ìmọ̀ ìṣẹ̀mí ìkẹ́ ìṣẹ̀mí ilé ìgbòmí ọ̀fà kìí ìgbẹ́ o àbí ó lè lílé ìṣẹ̀mí náà wà láìlú bẹ̀rù kí ní sì pàtàkì ما دام لي فوق السماء خلاله ما دام لي فوق السماء lọ́kùnrin ìgbà tó ti yé ni tó ti dámi lójú pé mo ní òkú sẹ́mà ó kiri nǹkan wọ́n ká tó ẹ̀ bí ìdìnnà láì tààlà lọ́kùnrin ìgbà tí mo ní àgbìyànlẹ̀ pé sẹ́mà wọ́n ti ẹjọ́ ọ̀rọ̀ mi kì í sọ́dọ̀ Tinubu kì í sọ́dọ̀ sí kì í sọ́dọ̀ àti fọ́fọ́bù kì í sọ́dọ̀ mẹ́sàrọ̀ èyàn òkú ẹran ah, ṣígbà mọ́kùnrin náà ló lọ́kùn òfin náà tó gbà ah. tọ́pọ̀ máa báyìí na àmàlí amálù ò ní ẹyọ kan ilé abáwọ̀n àwọn ìwà máa ń sọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mo ti sọ bẹ́ẹ̀ ọmọ obìnrin ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n amadu ayé ele ìjọba ìpọ̀ lọ ní mara rẹ̀ ọ̀sọ̀ mẹ́gbẹ́ láàárín àwọn ìfọkàtẹ̀ mi sígbà tí ó rí bẹ́ẹ̀ bá ti dúkẹ́ olóhùn jọ́kanjọ́kan bí tí èsì máa yípo kaba àti mi ọ̀tẹ̀ ẹ̀wọ̀n àti dádì mi àti ọmọ mi àti ọmọ ọ̀rẹ́ mi àti lọ pọ̀ lẹ́ẹ̀kẹ̀kẹ́ náà àmọ́ mi náà lọ́kàn sí bẹ̀ sí di fi sí ui nígbà yìí hmm? rẹ̀ sí gbà náà ìjọba gbadélé lórí wáyé nìbàdàn kẹ́ńpé olúgbàdàn tó wà máa fi kẹ̀rẹ̀ wá ayé ayé ayé tiẹ̀ ìjọba ah! tó búra fún mi pé wá ṣe sẹ́kọ̀ntà <laughs> ìjọba fi ẹlẹ́ni ó kù tí mo kọrí sí Àbújá tí mo di federal mẹ́rẹ́bù aláìkíní <laughs> bí eré ojú àwàdà lórí lójú àwọn èèyàn bẹ́ẹ̀ ìyàwó mi bá kú mẹ́rin. wọ́n <laughs> bá iná àmọ́ lì afọ́kàtẹ̀ mi ambition mi yóò rí báyìí yóò rí báyìí sígbà tí ó rí bẹ́ẹ̀ mo ní nǹkan mẹ́ta tí ò jẹ́ bẹ̀rù sí dínkù lè yẹ pé ní wàṣàgídà tó ń wàdúrà ooo Ìdíkú ní ẹ̀sìn ìdí wàtàjẹ́jà tó wà lọ́wọ́. Mo kọ́kọ́ gbà pé, ṣé mọ̀ wọ́n ti ẹbí ọ̀rọ̀ mi, mi ò lè fẹ́rẹ̀ mú bí yóò. Mímí kọ́ òmìnir wọ́n sájúdà tó mo tó wá fi ìrún kíkí ọ̀pọ̀lọpọ̀ nọ́bílà ló fi já ìgbàgbé tí wọ́n lọ fọ́ tí wọ́n pa wàdù áwú ìwọ́n lọ lè ṣe gbogbo tó ní kátíkójú rẹ̀ rí mo gbà lórí kò lè ṣe torí ẹ̀rọ mo fi pọ̀ wọ́n ní tọ́bá dé tọ́bá ní ọmọ ìrìn kan àkà ah, náà mọ́ta bèbè wájú rẹ̀ wọ́n mọ́ ní tọ́wá bẹ̀bí yúrúkọ wọ́n láwọn òpùlẹ̀ tó náà tẹ̀lẹ̀ so ẹ̀ gbogbo irú àwọn ọ̀rẹ́ bá lọ ó ń gbé àrọ́ bí ìṣàárọ̀ ti sàmáyé kọrí ìbàdàn àrọ́ إن الشدائد بعدهن رخاء إن الشدائد بعدهن رخاء إن الشدائد بعدهن رخاء إن الشدائد بعدهن رخاء فغدا سيرتحل الظلام وينجلي فغدا سيرتحل الظلام وينجلي ويشع من بين الضوء يشع من بين الضوء والله من أخشى لحياة وبي المليء قد سيره ما دام فيه فوق السماء رجاء ما دام فيه عملي إلى تحقيقها صدق اليقين وسجدة ودعاء صدق اليقين وسجدة ودعاء 那

ìjà tẹ́sọ̀ ibi ká máa lọ ní ọjọ́ ìṣẹ́ dínú. Àìpọ̀ sí àwọn olùjà tẹ́síwájú. Àwọn tójú, wọ́n tójú sí máa